gbajúgbajà olórin ni John Ọ̀dáfẹ́ Àsíẹ̀mọ́ ẹni tó pèèyàn mọ̀ sí Daddy Showkey ó mà ti tú àṣírí ìpinnu àti nílépa ẹ̀mí òun gidigidi báyìí o àti wípé àwọn alágbára orílẹ̀-èdè yìí kan pẹ̀lú àwọn gbajúmọ̀ olórin kan wọ́n ti ń fi ikú wá òun kiri ǹjẹ́ kí ló dé tí ó fi ń fi ikú wá Daddy Showkey tí àwọn alágbára àti gbajúmọ̀ olórin fẹ́ pa á Daddy Showkey nítorí àṣírí tó ń kú tú nípa gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin takasúfèé tó jáde láyé lọ́jọ́ ìṣẹ́gun yẹn ọjọ́ tuesday ọ̀sẹ̀ tó kọjá tí ìṣọjọ́ kejìlá oṣù kẹsàn-án tá a wà yìí ìyẹn ìlérí olúwa ọ̀làdìmẹ́jì àlọ́ba ẹni tó pè yàn má sí Mohbad ìmọ̀lẹ̀ òní ni wọ́n lè ẹ̀mí òun sí o ẹ rántí pé lásìkò tí Mohbad kú ní Daddy Showkey ló máa tú àṣírí ńlá òní òun rí àṣírí òun gbọ́ pé àwọn gbajúmọ̀ olórin ni wọ́n jọ lọ́wọ́ sí ikú Mohbad o tí wọ́n jọ dẹ́ẹ̀mí ẹ̀ légbodò ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven years of age tí ọmọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí tó ṣẹ̀ pé oṣù márùn-ún Dàdí Ṣókí ní báwọn ọlọ́pàá bá lè fi òtítọ́ tá fi ṣe ìwádìí àṣírí àwọn tó lórúkọ lórílẹ̀‐èdè yìí láàrin àwọn olórin àti àwọn alágbára kan yóò tú bọ́ wọn lọ́wọ́ ní ikú lórí ikú Mohbad Dàdí Ṣókí wá jẹ́ kó di mọ̀ wípé àṣírí tóun tú yìí kò dùn mọ́ àwọn tóun tú àṣírí wọn nínú ó ní láti ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí òun ti ń gba iṣẹ́ ikú tí wọ́n lépa àmì òun tó fẹ́ pa òun Jìdáde Ṣókí sì pariwo síta pé bí ohunkóhun bá ṣe òun o àṣírí tó ń tú nípa ikú Mohbad ìní wọn fi pa òun sí o ṣùgbọ́n tó lẹ́rù òun ò bodò ẹni tí ó wẹ̀ ń ń gan ni ẹ̀rù ń bà.